ó kéré tán èèyàn tó lé ní ogún wọ́n ti di èrò ilé ìwòsàn lásìkò tí wọ́n jẹ àjẹyó àti àjẹkì níbi ètò ìsìnkú kan àwọn èèyàn tí iye wọn lé ní ogún ni wọ́n ti dèrò ilé ìwòsàn báyìí ní orílẹ̀-èdè Ghana lẹ́yìn tí wọ́n jẹ oúnjẹ kan tó da inú wọn láàmú níbi ìnáwó àwọn èèyàn ìlú agbófin ẹni ní ìhà Refion ṣàlàyé fún àwọn akọ̀ròyìn pé ṣe làwọn èèyàn ọ̀hún kígbe inú rírun tí wọ́n sì ń lọ́nu mọ́lẹ̀ tí wọ́n ń yàgbẹ́ gbuuru eléyìí tí ó mú kí wọ́n gun ọ̀lọ́ sí ilé ìwòsàn olórí àwọn dókítà nílé ìwòsàn Iwata Joseph Catholic Hospital Ebenezer Fasson sọ pé oúnjẹ tí àwọn èèyàn náà jẹ níbi ayẹyẹ ìsìnkú ọ̀hún ló fa ìṣẹ̀lẹ̀ eléyìí tí ó ṣẹlẹ̀ sí wọn wàá jẹ́ kó di mọ́ ìpè gbogbo àwọn èèyàn ọ̀hún wọ́n ti gba ìtọ́jú báyìí tí ara wọn sì ń bọ̀ sípò padà kódà ọ̀kan nínú wọn ṣàlàyé pé ìrẹsì tóun jẹ kò tó agolo kan tóun fi di èrò ilé ìwòsàn ọ̀pẹyẹmí òyìnbọ̀lá ló ti ń jábọ̀ ìròyìn láti ìkànnì amóhùnmáwòrán wisdom yard